Thank you, Father, for this moment. We worship you, Lord. Àrídùnnú mi, má jẹ́ kó dárí sunkún mi o, Bàbá. Àrídùnnú mi, àrídùnnú mi, má jẹ́ kó dárí sunkún mi o. Àrídùnnú mi, má jẹ́ kó dárí gbòṣe mi o láyé. Àrídùnnú mi àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o ohun tó ń pa mí láyọ̀ kó má pa mí lẹ́kún ni mo ṣe tọ̀ ọ́ wá o ọlọ́run aláyé àrídùnnú mi má jẹ́ kó dàrí pòṣé mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o láyé àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o ohun tó ń pa mí láyọ̀ kó má pa mí lẹ́kún ni mo ṣe tọ̀ ọ́ wá o ọlọ́run aláyé àrídùnnú mi má jẹ́ kó dàrí pò ṣe mi o oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára bàbá yes irú ogún wo lọmọ ó jẹ lára ìwọ o fèyí kọ́gbọ́n o nítorí ọ̀la oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára bàbá oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára ìyá ogún wo lọmọ ó jẹ lára ìwọ o fèyí kọ́gbọ́n o nítorí ọ̀la ó yẹ gbọ́ o ọmọ mi o bóyá lọ́la o lè rìnrìn àjò o mo mọ̀ gbàgbé o ibikíbi tí o bá lọ nílé ayé o ò máa sin ọlọ́run aláyé o ẹ̀kọ́ mọ́kẹ́ o má gbàgbé o bó dọ́là ebèkébé tí o bá lọ nílé ayé o ò máa sin ọlọ́run aláyé o rántí ọmọ ẹni tí o jẹ́ o má gbàgbé ilé ibikíbi tí o bá lọ nílé ayé o ò máa sin ọlọ́run aláyé o hmm, ẹ̀jẹ̀ ló mú mi dá ẹ̀ṣẹ̀ o kì í ṣe pé mo fẹ́ràn ẹ̀ṣẹ̀ o ẹ̀jẹ̀ ló mú wa da ẹ̀ṣẹ̀ kì í ṣe pé a fẹ́ràn ẹ̀ṣẹ̀ o èyí logun èyí logun tí mo jẹ́ lọ́gbà lára ádámù lọ́gbà o bàbá dáríjì mí ẹlẹ́ṣẹ̀ o èmi kò fẹ́ràn ẹ̀ṣẹ̀ o kábíyèsí o lónìí ọba tó tó ọba tó tó fún ọba tó tóbi ju gbogbo ọba ayé lọ ọba mi àìkú ọba mi àìjìbàjẹ́ ọba tó tún fara tìbí òkè abánimúlẹ̀ má dání arúgbó ọjọ́ ọlọ́run tí a máa ń pè lájò tó máa jẹ́ nínú ilé bọ́lá fọláṣadé sọ pé ṣé o mo yìn lógo mo ṣe yín lọ́ba mo júbà rẹ bàbá rà tó mọ yọmọ rẹ ọba tòótọ́ ọba gbangba gbangba ọba jàǹjàǹjàǹjà olówó orí mi bàbá là bàbá mi ọba mi tí òkè ń tìkà lẹ́yìn ọba tó máa ń dó ti gbẹngbẹn láyìn ọba ṣètítọ́ ògbèjà kẹrù òbò níjà ọba mi tó máa ń jà tí òkè ń jẹ̀bi kábíyèsí rẹ lónìí mo dúpẹ́ lórí gbogbo àwọn ènìyàn lórí orílẹ̀-èdè wa káàkiri àgbáyé mo dúpẹ́ gbogbo ohun ti dá mo dúpẹ́ fún ohun tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo dúpẹ́ fún ìjẹ́ máa tún ṣe mo dúpẹ́ tó pẹ́ ní àjíire àti ìyè bẹ́ẹ̀ ni ẹni ọ̀nà òtítọ́ ẹni ìmọ́lẹ̀ tí òkùnkùn ayé ò lè borí kábíyèsí rẹ Ẹlẹ́dùmarè mo gbé yín ga mo ṣe yín lọ́ba olówó orí mi bàbá mi ọ̀gá mi ogun mi agbára mi ẹ ṣé o thank you father Bọ́lá Fọláṣadé I appreciate you this wonderful moment I thank you for what you have done before thank you for what you are doing right now and for what you are going to do again Thank you, Lord, for your word. Thank you, Lord, for your strength. Thank you for the favor. Thank you because you have a purpose and plan concerning our life. Thank you because we shall not be put to shame. Hallelujah. Once again, be unto your name. I cover myself, my people, blood of Jesus. I cover my platform, blood of Jesus Christ. I'm about to speak this moment. Speak through my mouth. Direct my tongue. In the mighty name of Jesus, I'll be blessed. And those who are going to listen to this word, they are going to be blessed as well. We shall be a solution center. In the name of Jesus Christ, Every power of darkness working against our life, Father, destroy them. In the mighty name of Jesus, every work, mm, every plans of the evil against our life, oh Lord, destroy it now. Every power of darkness working against our life, oh Lord, destroy it now. In the name of Jesus Christ, the word that will be coming from my mouth shall be a light, shall be solution to my life, to people's life, to my children in the name of Jesus Christ. Do wonder in the name of Jesus. Bless whatever we bless. Cause those who will cause in the name of Jesus. We shall not be caused. in the name of Jesus. Set our nation free from evil, from calamity in the mighty name of Jesus. All the evil people in our nation that call themselves good, expose them, expose them, disgrace them in the name of Jesus. Father, we pray, Lord, that those who are good shall not turn to evil. I will not turn to evil. My children will not turn to evil. In the mighty name of Jesus, our land is sick. Father, heal our land. Heal our land. Heal our land. Heal our land. Heal our land. Heal our land. Heal our land. Heal our land. I speak to our land, both east, west, north, and south. You shall be healed. In the name of Jesus, for concerning the country that are facing war, I pray for peace. I speak peace. I speak love. In the name of the Father, the Son, and the Holy Spirit. There shall be peace. Lord, let there be peace in this west, north, and south. Let there be peace in our land. Let there be peace in our home. Let there be peace in our surrounding. Let there be peace. Peace of God. I speak peace. Peace. Peace of God. So shall it be. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are, you are God. Whatever I bound today, Father, bound it. Whatever I lose, lose it. I'm going to decree in the prayer, in the, your word. Father, establish it in the mighty name of Jesus. Let us move from strength to strength, from glory to glory, from power to power. In the mighty name of Jesus, fill us with your presence. The blessing of today shall be our Lord. We reject disaster. Reject evil. Shall not be our Lord. In the name of Jesus Christ. Thank you, Father, because you answer prayer. Prepare people's ear. Prepare their heart. In Jesus' name. In Jesus' name we pray. I declare this last once again, Holy Ghost arena. Declare my life, Holy Ghost arena. In the name of Jesus. Ayé mi gbọ́, virus so shall it be ìwọ tó ṣàmì ẹ̀ náà ò ní gbé virus Jesus name I pray amen you are welcome to this platform God bless you yes Auto Successola yes Bakare Sibilat patience God bless you welcome Oyedele Omota God bless you you welcome ma to this platform we are going to ẹ ṣe ẹ jẹ́ bá wa ṣe ẹ hmm. a fẹ́ mú àwọn prayer point kan jáde just to pray just prayer and then we preach um, prayer point going to be on first Samuel or no second Samuel seventeen the prayer point but let's read them for today mo ń bọ̀ náà. You are welcome to this platform. You are welcome. You are welcome. You are welcome. You are welcome. <laughs> yeah, we are going to read second, third John. If you have your Bible with you, third John. But we are coming to Second Samuel again. But today we are reading first from third Samuel. No, sorry, not third Samuel. Sure. <laughs> third eh, John ìwé Jòhánù Jòhánù kẹta orí kìíní ẹsẹ̀ kọkànlá that's third John chapter one verse eleven dear friend ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ará do not imitate what is evil do not imitate what is evil evil wà nínú ayé ń sìn okay even when your friend is doing evil don't imitate it your brother, your sister, whatever they are doing that is not of God, don't imitate it. Okay? So what do you need to imitate? What do you need to do? Do not imitate what is evil, but what is good. Okay? Whatever you want to imitate, because a lot of things that happen around us, when we are facing a lot of trouble in our in our vicinity, in the working place, wherever, it's because people, a lot of people, they imitate. Okay? When they see people wicked, they be wicked. They will see people doing this, they do that. Okay? You can imitate something, but what what is that thing? Is uh, you can imitate what is good. Only things that are good. Alright? Only things that are good. Everyone who does what is good is from God. Anyone who does what is good is from what? Is from where? Is from God. Okay? Anybody that tó bá ti ń ṣe dáadáa, àwọn ènìyàn tó ń ṣe Okay? You don't need to. You know, Bible says we shall, by their fruit we shall know them. Okay? Many verses, a part of the verses that show that where you came from and who, whoever, who you are, and you understand what I mean? Who you are is this. Are you getting me? Wọn ò ní láti máa júwe tó bá gbọ́ pé mi ò ṣẹ̀ṣẹ̀ lè máa júwe ó pọ̀ mọ́ èṣù níwọ̀ ó yẹ ó ti understand. You, at times you don't need to tell people that you are from, you are cause. you are evil you are this you are that you are gbogbo eh, kiri kan ìwọ kò ṣe àìṣàsùn kan so we are going to pray okay we are going to pray o oh. I tell you dear friend do not imitate what is evil but what God what mean but what is good everyone who does what is good is from God ẹnikẹ́ni tó bá ṣe tó dára from God ni kò sí bí èrò tó ṣe pọ̀ tó níbi tí wọ́n ti ṣe búburú okay. Anyone who does what is good is from God. Anyone who does what is evil has not seen God. Let me pick kò dá Ọlọ́run mọ̀. The I mean the sample the what you can see to identify a people of God is by what they do. Okay? By what they do, by their by their good deed. All right? Okay? Mm-hmm. You see, let me tell you something. When they are teaching you to do something, eh? When they are teaching you to do something, Emma flag the show yìí. Kí ló tẹ̀ ń flag? Ọmọ make you think for go. You see, anyway, ẹ lè lọ bí tán máa ti dè yín lọ́wọ́ dè yín lẹ́sẹ̀ tán máa máa fún yín lẹ́gbàá. <laughs> Ó kọ́kọ́ gbàdúrà kan. Ayé ò ní fẹ́ gba fún mi lóúnjẹ lórúkọ Jésù. Wọn ò ní fẹ́ gba fún mi lóúnjẹ lórúkọ Jésù. Ayé ò ní fẹ́ gba fún mi lóúnjẹ lórúkọ Jésù ayé ò ní fẹ́ gba fún ọmọ mi lóúnjẹ lórúkọ jésù ah let me tell you àwọn kan dẹ̀ dàbí kòbókò fún ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn kan wà ẹgba ni wọ́n ọ̀tọ̀ lẹ́gba tán náà fi mọ mú ìdí yẹn ṣe mọ̀ pé physical wọn la rí àwọn kan wà ẹgba ni wọ́n jẹ́ fún ènìyàn hmm, ẹgba ni they and they are enjoying it ṣe mọ̀ pé ẹgba náà máa ń kán ṣòtìyẹ tó máa fi ẹ́ nàyọ̀ títí títí náà ó máa kán last last ni ó máa jẹ ẹ náà dẹ̀ fẹ́ gbanà náà ó lè má kú nǹkan kan lè má ṣe é so better be careful ohun tó jẹ́ ní ọwọ́ ọlọ́run ó ti yé kì í ṣe joke it's not a joke ohun tí a bá lò ẹ fún ó ní dear friend let's once again ó ní dear friend do not uh, limit, um, imitate what is evil but what is good everyone who does what is good is from God everyone who does what is evil uh, has not seen God ó ti yé when you are doing evil when you are doing ritual when you are tó bá ń fi èèyàn ṣe. To bá ń pa èèyàn tó bá ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tó máa ń ba ayé èèyàn jẹ́ ó ti yé bẹ́ẹ̀ tó bá ń jẹ èèyàn tó jẹ́ràn èèyàn ló máa ń wù ọ́ jẹ ó ti yé bẹ́ẹ̀ you are not o oh, ní láti sọ fún àyè wọn ní láti máa sọ fún àwọn èèyàn pé evil lele good lele ó ti yé by their fruit you shall know them so mi ò mọ fruit tí wọ́n gbé wọ́n tó ń wò mí yẹn mi ò mọ bọ̀ mo mọ tèmi ó dẹ̀ gbà tó bá jẹ́ good fruit lẹ́gbẹ́ because it take grace of God tó bá jẹ́ good fruit lẹ́gbẹ́ olúwa gbogbo ohun rere tí mo gbé láyé They are refused. They will not turn to evil. The good fruit in me, all my good fruit you have given unto me, they will not turn to evil. In the mighty name of Jesus Christ. Tí wọ́n bá fẹ́ gbà, ṣé mo pé mi ń gbàdúrà tèmi sìn? Ó ti yé bẹ́yìn. Àwọn tó bá gbàgbọ́, ṣé mo pé irú wíìgì tá a dé náà ń sìn? Irú wíìgì ń sìn náà. Ó dàbí pé ìwọ̀n wégele ni bí ìjábọ̀ àwọn mùsùlùmí. <laughs> Ó ti yé tó bá wù mí ẹ ti rí tó bá wù mí sí èmi náà lè ṣe báyìí ó ti yé ó ti yé yín mẹ́rin ó ti yé yín ẹ ṣáà ti rí ó ti yé yín àbí kò yé yín you understand so you can see you see mo lè fi ṣe jáàbò ó ti yé bẹ́ẹ̀ hmm. ó gbàdúrà eré pàtì àpáàtì yìí. èèyàn gbúdọ̀ gbé rẹ́ẹ̀dì sórí kinní ìbáyìí sí torí àmọ́ wọn tó lè fẹ́ tó lè fẹ́ máa admire àwọn admirera <laughs> ọlọ́run ó ga o eh, eh. excuse me first. à ń bọ̀ o a máa ka ibi tá a kọ́kọ́ ń kà yìí sí my good fruits jẹ́ mi kò sẹ́yìn mú all my good friends, gbogbo èso mi wọn ò ní di búburú ní orúkọ Jésù <laughs> tó bá lóyún if you are if you are pregnant just see eleven o'clock sharp on the dot gbogbo èso mi wọn ò ní di búburú ní orúkọ Jésù in Jesus name we pray amen. So now we go to Amaloka second Samuel. And we a lot of prayer is going to I'm feel a lot of prayer síbẹ̀. Don't listen to because of what is going on in this world now. All right? Don't listen to that. Oh. Don't look at that. Oh. But don't imitate what is evil. But when you see people doing good, whatever you can imitate is what is good. Okay? Don't imitate killers. A lot of people are imitating killers, ritualists. Okay? Fraudsters. Eh? Bad people. All right? Now, let's read from verse one. Mo ní Yorùbá ń bíbá. Mo dẹ̀ ní English. I'll read let me try Yoruba. first atọ́fẹ́lì sì wí fún Absalomu pé èmi ó sì yan ẹgbẹ̀fà ọkùnrin èmi ó sì dìde èmi ó sì lépa Dáfídì ní òru yìí the war the battle this uh, the, i mean ti i mean ogun tí dáfídì fẹ́ jà tí bá ti ka yorùbá máa ka english mo lè túmọ̀ ẹ̀ sí english ogun tí dáfídì fẹ́ jà ní àkókò yìí ogun ẹ̀jẹ̀ okay ogun ẹ̀jẹ̀ bóyá o ti ja ogun ẹ̀jẹ̀ tiẹ̀ bóyá o dẹ̀ ti o ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ń ja ogun ẹ̀jẹ̀ but prepare for it okay don't let anything shock you okay thank you Bakare oní much love thank you so God bless you ẹ jọ̀ọ́ tẹ́ bá wà lórí platform tẹ́ bá ní star ẹ lè send the star sí mi ṣé ẹ ti gbọ́ ó ti yé. <laughs> ẹ̀yin náà ẹ káàbọ̀ sí bí Babátúndé hmm, ẹ jẹ́ ń ka Yorùbá yẹn mo ti ka bóni mo ti bẹ̀rẹ̀ atọ́fẹ́lì sì wí fún Absalomu pé èmi ó sì yan ẹgbẹ̀fà ọkùnrin èmi ó sì dìde èmi ó sì lépa Dáfídì ní òru yìí ó ti yé ó sọ fọ́lọ́run àwọn wo ló ń lérí láti ìyẹn ogun tìmí hmm. ṣọ́ra o ta ló ń lérí láti yan ogun tìmí uh, ah, give me star now only please pray for me i have not seen you before i hope you are not part of my battle the trouble that face my life because i don't know you before because ah, àdúrà yẹn orin yẹn ni ogun tí mo fà ìmọ̀ kan tú tó ń yayé mi lẹ́nu ibi tí mo gbà kọjá tógun ti wọnú ayé mi bàbá gbàbẹ̀ kọjá kó wá ṣàtúnṣe ayé mi ó tún wá ní ó ní ogun tí mo fà ìmọ̀kan tú kọlọ́run kó bá mi dè wọ́n kó tún padà ṣe kí ni kó bá mi dè wọ́n láde because a lot of people mistakenly they they they working to free their enemy And uh, when you are working to feed your enemy, that's why a lot of people also fight battle. The battle refuses to conquer. If you want me to pray for you, you can call me, inbox me, and send your number. I would like to see your face. If you're a genuine person, I'll pray for you, no problem. Not even one day, not on the media alone. Because now, I'm here to do something now and I'm not led to just pray for you because this is my first time seeing you. So I cannot just be foolish, okay? Because Bible say my people perish because the lack of knowledge. I need knowledge. I need understanding. So if you want my prayer, you inbox me, send your number. I will see you on WhatsApp. I pray for you. It's free, but I have to know the person I want to pray for. But this one is a freelance something. I have to preach it, and I call the prayer points. You can pray it for yourself. Okay? so ẹ má bínú mi mọ òkè ọdún english lẹ ń sọ ẹ má gbọ́ english dáadáa ó ní evening ma please pray for me god bless you no problem god bless you too you too you are praying we are going to raise prayer point about what you tell me where to channel the prayer so we can raise prayer point i can give you prayer point and i will support you i tell you if you call me wait tell us ẹ ti fẹ́ distract ẹ jẹ́ ká lè ṣe ilé ìtafẹ́ ṣe èmi ó sì yọ sí èmi ó sì yọ sí nígbà tí àárẹ̀ bá mu that's verse two ó ní èmi yóò sì yọ sí i nígbà tí àárẹ̀ bá mú un tí ọwọ́ rẹ̀ sì ṣe àìlé àìlé èmi ó sì da ìpayà bá hmm. Hmm. gbogbo àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ yóò sì sá èmi ó sì kọlu ọba nìkan ṣoṣo ó gbàdúrà Let me read the English first before we pray the prayer. Absalom said to, I mean, Ahithophel said to, Ab I mean, Absalom, I will choose 20,000, I'll choose 20,000 men and send out tonight in pursuit of David. I will attack him when he is weary, and I'll and weak. I will strike him with terror. Oh my God. And then all the people with him will flee. Oh my God. I will strike them. Only the king. I will strike them. Only the king. And bring all the people back to you. Mm. <laughs> ó gbàdúrà báyìí nọmba tí vaccine la ṣe kàdé mẹ́rin bọ́tà máa tún kà á máa ì máa gbogbo àwọn tó ń gba tó gbogbo ìpinnu tí a gbogbo ogun tí a kójọpọ̀ ní kọ̀rọ̀ gbogbo ìpàdé búburú tá a ti ṣe lòdì sí ayé mi Olúwa máa fi ikú àti iná àti àìsàn fi dá ìpàdé náà rú lórúkọ Jésù gbogbo ìpàdé òkùnkùn gbogbo iṣẹ́ òkùnkùn gbogbo agbára òkùnkùn èyí tí a ti ṣe lòdì sí ayé tèmi àtàwọn ọmọ tí a fún mi àti àwọn olólùfẹ́ mi gbogbo ipá àti agbára náà olúwa fi ikú olúwa fi iná olúwa fi omi pàápàá olúwa fi dàrú àwọn ìpàdé ibi lórúkọ jésù olúwa máa fi kú olúwa máa fi iná olúwa máa fomi olúwa máa fi dàrú ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ni bí kan ò bá ṣiṣẹ́ ìkan á ṣiṣẹ́ èyí tí kú ò bá pa nínú ọ̀tá mi iná á jó èyí tí náà ò bá jó omi á gbé lọ pray o is a free no kumari no give me star. Alright, No command, no give me star. And I don't beg you to love me, go papa. Okay? Uh-huh. Because àwọn èèyàn tó wà nínú ayé gan ah, fìlà yìí lè mú mi lórí o. Anyway. Hmm. Oni ní atọ́fẹ́lì sì wí fún absalom um, fún absalom pé èmi ò yan ọgọ́fà ọgọ́fà ọkùnrin èmi ó sì dìde èmi ó sì lépa dáfídì ní òru gbogbo ẹ̀dá tó pinnu láti lépa mi fún ibi gbogbo àwọn tó ń lépa ọmọ mi gbogbo ẹni lépa mi wàá dárúkọ tiẹ̀ sí o i'm not going to pray for anybody now i'm not led alright i'm not led gbogbo ẹni lépa mi gbogbo ẹ̀dá tó pinnu pọ̀ tó ń parapọ̀ tọ́nà fẹ́ yan ogun tì nìyí tọ́nà fẹ́ yan ogun tọmọ mi olúwa gbogbo ogun tí wọ́n yàn olúwa ni wọ́n parẹ́ ní orúkọ jésù ó ṣorí ìṣubú ẹnìkan ló máa fi kọ́gbọ́n wọ́n ní ẹṣin tó bá ti jì sí kò tó máa kọ́ àwọn tó kù lẹ́yìn tó máa ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n are you with me. Hmm. inú mi dry. olúwa ẹni ló máa kógun tì mí olúwa kọlu ogun ẹ̀ gbogbo ẹni máa lóun máa kógun tọmọ mi tó bá lóun máa kógun já ògo mi gbogbo ẹni kógun já ògo mi àti ètò ìnáwó mi olúwa kógun jà wọ́n ní orúkọ jésù olúwa máa kógun jà wọ́n gbogbo ẹni máa lóun máa kógun jà mí gbogbo ẹni pinnu láti bá mi jà ní ọ̀nà ọ̀tún olúwa kógun jà wọ́n pray o i'm not joking i pray this prayer but uh, you know <laughs> gbogbo ẹni bá lóun máa kógun jà mí gbogbo ẹni bẹ ogun tì mí gbàdúrà yìí o òkè èmi náà rí pé máa tẹra mọ́ máa tẹsán mọ́ gbogbo ẹni bá lọ máa kógun jà mí ẹni bá lọ máa kógun tì mí olúwa kọlù ní orúkọ jésù olúwa fi kú bá jà gbogbo ọmọ ogun tó kó dìde láti fi bá mi jà olúwa rán ikú sí wọn olúwa rán àrùn sí wọn olúwa rán iná sí wọn olúwa rán omi sí wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù olúwa wa wàá gbà á lẹ́ǹkan sí i gbogbo ọmọ ogun tá a kó dìde láti fi bá mi jà sẹ́ gbogbo ọmọ ogun tá a kó dìde láti fi bá mi jà gbogbo ọmọ ogun tá a kó dìde láti fi bá mi jà gbogbo ọmọ ogun tá a kó dìde láti fi bá mi jà ẹ̀mẹ́lẹ̀ mo pè yín mo gbàdúrà fún gbogbo yín ní orúkọ jésù ọlọ́run kó rán ikú sí yín gbogbo ọmọ ogun a gbé dìde láti fi bá àwọn ọmọ mi jà gbogbo ọmọ ogun a gbé dìde láti fi bá òwò mi àti ògo mi jà mo gbàdúrà fún yín lónìí ọlọ́run kó rún iná sí yín mo gbàdúrà fún gbogbo yín lónìí ọlọ́run kó rún omi sí yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà pray o I will pray that prayer in English they sponsor the evil people they sponsor against my life the evil one they sponsor against my life Father Lord visit them with sudden death fight them back o oh Lord with fire. Oh Lord, fight them also with water. Gbogbo nǹkan ni kó fi bá wọn jà. Nínú nǹkan mẹ́ta yìí, etí <laughs> kò bá pa dandan iná máa jó. Tí iná bá jóyàn, ó lè má kú. Ó lè jábọ́ kó má fọ́. Omi lè gbé kó má gbé lọ kó you escape but we feel it. Ohun tí wọ́n fẹ́ kí n rí yẹn. ohun tí ọ̀tá fẹ́ kó dé bá mi yẹn ọlọ́jọ́ dé bá wọn gbogbo ohun tí fẹ́ kó dé bá mi yẹn ọlọ́jọ́ dé Jésù gbogbo ẹnikẹ́ni tó ń nawọ́ ogun sí mi gbogbo ẹni tó ń nawọ́ ogun sọmọ mi ọlọ́jọ́ pa gbogbo ẹni nawọ́ ogun sí àwọn gbogbo ẹni nawọ́ ogun mi gbogbo ẹni nawọ́ ìjà mi gbogbo ẹni tí ikú òjijì ọlọ́run fi pa iná kó jó wọn gbogbo ọmọ ogun tá a gbé dìde láti bá mi jà láti bá ọmọ mi jà láti bá ìpè mi jà láti bá ògo mi jà ó yá o omi kó gbé yín lọ ó yá o iná kó jó yín sọ̀rọ̀ ó yá o ayé yín kó bàjẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi àtọmọ bẹ́ẹ̀ ló máa rí fún yín kò sí ní padà jésù olúwa wa amen better pray kò ń ṣe dandan kó pray o ẹ rẹ̀ mí pé mi gbowó lórí ẹ̀ mo dẹ̀ máa sanwó dátà mi but kò matter. That's one prayer point. Verse two, The first one is that he, he plainly is saying that Atophel said to Absalom, okay? <laughs> Advisor ni but a bad advisor. Absalom is a son to Mr. David. Okay? But verse 2, we are going to read verse 2. Àti gbàdúrà The first prayer point is that they plan that they're going to choose thousand, twenty thousand of war of evil people to just a single person. I'm going to read for you, not a single person anyway. If you are facing things like these at times, it's not because you are evil, but they try you. They know you are not. Let's read. Let's read. Let me continue reading. Verse 2. And now we attack him when it's, I mean, when it's weary and weak. You know, they said when it's tired. Torí Move on, move on, don't be weary. That Savior is on my side. it shall be well. Move on, move on, Bola, don't be tired. That Savior is on my side. it shall be well. What about you? Don't be weary. Because the enemy always look for the time that you are tired and weary. First, they do things around you that make you weary and tired. Are you here? Please, can you please share this? Can you please share this to many platform for me? Not many platform. Can you please share this? I'm <sighs> coming. Move on, move on, don't be weary. That Savior is on my side. he shall be well. Move on, move on, don't be tired. That Savior is on your side. he shall be well. Orí Yorùbá yẹn ní Sátánì kò sinmi, Kírísítẹ̀nì ló ń sinmi. Sátánì sinmi onígbàgbọ́ ló ń sinmi a onígbàgbọ́ o ẹ di amúre ọ̀tá wa kò tí ì sinmi bógun bá ń gbóná girigiri o ẹ gbọ́ àwọn ọmọ ogun ayé wọn ò jẹ́ dábàá àti sinmi o rárá ni torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni àwọn tó bá ti rẹ̀ lákòókò yí ara mi o tó bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí wọn ọ̀tá ò ní dún lórí èmi àtọmọ mi àtiwọ́ tó ń wò mí ẹ̀yin olólùfẹ́ mi ọ̀tá ò ní dún lórí wa <laughs> àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí wọn hmm. ọ̀tá ayé ọ̀tá ò ní dún lórí mi kí ni mo sọ fún ẹ ọ̀tá ayé ọ̀tá ènìyàn ọ̀tá ìbọn ọ̀fà ayé kò ní dún lórí àwọn ọmọ mi kò ní dún lórí mi ó we are reading on this platform on this uh, verse we are reading now okay let me tell you jẹ́ àkàlọ́ ẹ máa you know reason some battle the reason why some battle face some people it's not because you are a bad person you know they send more war and more powerful people against you not because you are evil Okay? Not because you you have problem. Not because God hates you. Because the people, the enemy around you, you are like a threat to them. You understand me? And they want to try you. And they want you to be tired. And they want you to be weary. So I pray for you. Pray for myself, my children, my husband, all my people, all over the world. I pray you shall not be tired. The enemy will not catch you. The enemy will not succeed over our life in Jesus' name. Don't be weary, okay? Don't be tired, but be careful. Hey! Ó gbàdúrà kan ká tó máa ká lọ. Àwọn ọmọ ogun mi ò mọ àwọn tó fẹ́ recruit sínú ogun báyìí lòdì sí ayé mi. Ó yá o ìṣẹ̀lẹ̀ abàmẹ̀ burúkú burúkú ó yá kó máa ṣẹ̀ sílé wọn lórúkọ Jésù torí bẹ́ẹ̀ má gbàṣe ogun lórí èmi o àtọmọ mi èmi ò kí ń gbàṣe ogun lórí èèyàn mi ṣe wáyé nobody can tell me that pé Auto Bola fẹ́ pé pé kí wọ́n tẹ̀ bá ṣe lé fún fún èèyàn láti dojú ìjà kọ̀ kó lè ṣe kó lè ṣe é ṣe ó ti ṣe because of that ni ò dojú ìjà kọ ènìyàn so o ò lè dojú ìjà kọ mí kó succeed God bless you God bless you ò ń gbọ́ wà á gbàdúrà àwọn tí a fẹ́ recruit láti fi bá mi jà olú àwọn ni kó rẹ̀ àwọn ni kó sagbára nà gbogbo àwọn èèyàn tí a fẹ́ recruit láti fi bá mi jà olúwa ni ó sọ agbára nà gbogbo àwọn èèyàn tí a fẹ́ rìkú láti bá àwọn ọmọ mi jà láti bá àwọn olólùfẹ́ mi jà láti bá ọkọ mi jà láti bá ìpè mi jà láti bá ògo mi jà gbogbo wọn pátá o ó yá mo gbàdúrà fún yín ẹ máa sọ agbára nà ẹ sọ agbára nà ẹ sọ agbára nà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà pray o let's pray let's let's continue hmm, mo ti ka number three yẹn. àbí kí n tukọ̀ àjẹ́ ó ní i will attack when it is when it is weary and weak, <laughs> and I will strike him with terror. <laughs> Gbogbo ẹni fìrí ìjà terrorist bá mi jà, Olúwa sọ́dọ̀kú, irinṣẹ́ wọn lórúkọ Jésù, Olúwa jọ gbóná, bẹ́ẹ̀ ló máa rí kò ní padà. Ọ̀tá tó fẹ́ jà lẹ́nu ọjọ́ mẹ́ta wọn ò ní rí irinṣẹ́ jà, bẹ́ẹ̀ ni. Gbogbo irinṣẹ́ tó fẹ́ lò láti bá mi jà, Olúwa jọ ṣìṣe, Olúwa jọ bàjẹ́, gbogbo irinṣẹ́ òkùnkùn tí a fẹ́ fi bọ́mọ mi jà, tá fi bá ìpè mi jà tá fi bá ògo mi jà tá bá àwọn olólùfẹ́ mi jà lórúkọ Jésù gbogbo irinṣẹ́ náà ẹ máa bàjẹ́ ẹ máa crash ẹ máa jóná ikú kó pa irinṣẹ́ náà dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní padà let me irinṣẹ́ èṣù èèyàn ni èṣù fúnra rẹ̀ inú èèyàn ló ń gbé Ọlọ́run ń gbé inú èèyàn let's read ó ní ó ní when it's weary when it's worry when it's weak we strike him with terror. And then all the people with him we flee. <laughs> Àwọn ogun tó máa ń lé olóore lára èèyàn rèé o. Wọ́n ti plan pé tá a bá ṣe nǹkan báyìí, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ gan-an they will run. Wọ́n sá gbàgbọ́n bá rogun tó pọ̀. Gbogbo ẹni gbé ogun dìde lógun lálá dìde. Kí àwọn èèyàn lè máa sá fún mi. Kólóore lè máa sá ni o. Àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lónìí olúwa ṣe ìdájọ́ ikú fún wọn alágbára ayé tó ń gbé ogun ńláńlá dìde sí mi gbogbo ìka ènìyàn ẹni gbé èṣù mẹ ẹni ń sun èṣù ẹni bo èṣù ẹni foríbalẹ̀ fún èṣù tó ń lé àwọn ènìyàn tó ń dìde ogun sí mi láti jẹ́ kí àwọn ènìyàn ẹgbẹ́ mi lè máa sá lọ kólóore lè máa sá fún mi kí kọ́sítọ́mà lè máa sá fún mi kí àwọn èèyàn pàtàkì lè máa sá fún mi kí ẹbí ọkọ lè sá fún mi kí ẹbí aya lè sá fún mi kí oníṣòwò lè sá fún mi kí òṣìṣẹ́ lè sá fún mi káwọn èèyàn rere lè sá fún mi gbogbo ẹbí gbé ogun náà dìde lónìí olúwa fi wọ́n ṣòfò bí wọ́n ṣe fẹ́ ṣe fún mi ni olùdájọ́ rí bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù olúwa wa àmín pray o ogun tó máa ń lé olóore wọn á dẹ dúró ogun náà kẹdẹrẹ kò sí ní tí ó bá ti ṣe bẹ́ẹ̀ tán á dẹ só sójú kan yes ká tó tún continue bí mo ṣe ń kà lọ màá tún kà àsìkò ti tó kọ́lá olúwa wọ̀n lára mi àsìkò ti tó kọ́lá olúwa wọ̀n lára mi tí mo bá ń ṣiṣẹ́ bí erin <laughs> tí mo bá ń jẹ̀jẹ̀ ìrírí àyáyọ̀ <laughs> mi àwọn kan fẹ́ kó ń jẹ́ kó máa gbọ́ pé òun ṣiṣẹ́ wọ́n máa gbọ́ pé wọ́n kọ́ sínú kinní ẹ̀ wọ́n ní she's hard working she's very very brilliant she's very very this she's very very that or is very very like this and that and that you know but still yet wọn ò jó sinmi still yet wọn ò jó still yet ó mọ nǹkan ó ṣiṣẹ́ ìwọ̀n ò jó orí nǹkan ṣòfin ó ti yé nítorí pé àwọn kan wà wọn á jẹ́ kó ṣiṣẹ́ wọn ò ní jẹ́ kó jèrè ogun ni wọn á jẹ́ kó ṣiṣẹ́ wọn ò ní jó gbowó àwọn kan wà wọn ò ní jó ṣiṣẹ́ débi kó máa gbowó So ti yé yín mẹ́yẹn hmm. <laughs> àwọn ogun yẹn the same bàbá àti màmá ló fi gbogbo wọn they are all born by the same father and mother okay. Hmm. Let's reverse. When I will strike down the king, <laughs> the power that promised to strike me and my children, to strike me with my family and my husband, that promised to strike me and my wife, ìwọ tó bá jọkùnrin, o ti understand bóyá kò mọ̀ jìbà, strike them. Every power of darkness that plan to strike me, that plan to strike my surrounding, that plan to strike my children, strike our people, strike our nation. Father, strike them. Oh Lord, strike them. Oh Lord, strike them. Mm. Oh Lord, strike them. My country will not be strike. My people will not be strike. All the people that the enemy have been striking, I pray for those enemy that are striking good people. The Lord shall suck you up. The Lord shall raise his standard against you. You shall be stopped. But the people of God shall hold their peace. They will gain their freedom. So shall it be. I will not be striking you. Mm. Only I will strike Look at this. All these things to people who strike us is nothing to them. To make you cry is nothing to the enemy. Are you getting me? Verse I will bring all the people back to you. The dead the death of the <laughs> the man you seek will mean the returns of all. All the people will be unharmed. Unharmed. The plan seem good. You can see now. The plan seem good to Absalom and to all the elders of Israel. It seemed good. It's not good though. It's the things that can, you know, they plan against the innocent person. Because the position, the power, the everything he has, they love it. They want to enjoy the same thing. But as Absalom said, someone also Hausa, I mo ṣe pè nìyẹn, kì í ṣe Hausa o, Hausa, okay? But má pè Hausa, má bínú o. Only but Absalom said, someone also Usher, I mean, Usher, Usher, the hurricane, toes, <laughs> so we can hear what he has to say. So we can hear what he has to say as well. When Usher came to him, Absalom said, Atophel has given his advice. Should we do what he said ẹ máa if not give us your op option Aisha replied to Absalom the advice Atofe has given is not good this time you see this is the he actually the Hausa people, I mean, money Hausa, sorry, <laughs> actually saying the right thing, you know, but you know, telling the Absalom that this uh, advice of the Atofelu is not good at this time. It may be good at another time. Okay? But this time, on this issue that was the matter, is not good. It's a wrong one. Okay? So you know, it's not good at this time. You know your father and his men. Emagbo, this is Hausa now. I'm talking Usha sorry not Hausa you know only you know your father and his men they are fighter <laughs> just imagine your father is telling that okay no matter what kó lọ gather any ogunjọ don't forget that he, <laughs> this person want to fight as a mighty God by himself by to him and support him in surrounding inside him and inside the person as well. You understand me? He said, don't forget, only you know. You know your father and his men, they are fighter. And as <laughs> face, as will, I mean, as face, fair as will, bears, they are robbed, I mean, robbed of our cube. You know, beside, I mean, beside your father, He has a lot of, you know, let me read that place very well. Okay, hold on. I mean, they're a fighter. And as fa face as I we bear rob of our cube beside your father is an experienced fighters. You see, beside your friend, you know, your fighter, me, your father, you know, at Absalom wanted to fight, he's planning to fight his father. You understand me? He wants to overthrow his kingdom. And he wants people. You understand me? So if you are facing trouble from anybody, you are not expected. It has happened to somebody before. You understand me? And you know why you are being fight? Because they, you know, they hire a lot of people. You just look at yourself. Why is battle front and back? It's because they know you are a great fighter the God you serve is a great fighter. That's they call him. I mean, he's called mighty warrior, the great in battle, the one that fight that nobody have conquered him before. He always conquer, fight and win, fight and win, fight and win, or talk na do. You understand me? He will say it and he will do it. He will fight the battle. Oh, ti ẹ̀ Konigba gbọ́, Oh, ní gbàdá lọ. O oh, ní ogun, you know, wonderful father you know, he will not step. He will not spend the nights with the tube. In the tube, you know, he has a brain. Before you conquer, your brain has to be working. Okay? Your brain has to be working. If your brain is not working, you are not going to conquer. The people who fight and win battles are people with brain You understand me? Even when you go to the battle, physical battle, you are being given a lot of weapon to defend yourself, to attack the enemy. Despite that, you have to be what? Vigilance. You have to be what? You have to be clever. You understand me? You have to be, you have to be wiser than the people you are fighting with. So, knowledge is required when you are fighting any battle either physical one or spiritual battle. You need wisdom. You understand me? You need to be okay upstairs. Okay? Mm-hmm. So, he said, your father will never sleep. Even there, He will create impression that you see, this is where I live. This is where I'm residing now. This is where my I'm in the power of. But no, he's not going to be there. He has another dimension. You understand me? And most of the time, we will not even discuss with people. Okay? He said, even now, he is hidden in a cave or some other place. You can see. Atophel was telling Absalom that don't do what you want to do to your father right now. Don't do it. Okay? Right now, you may be thinking he's somewhere, níbìkan, but he's in another place. He's not in exactly. It means you know. he's just telling him. You understand me? That is a is a very very clever man. Is never because you cannot. You see, Jesus. I mean, money. Jesus, David, King David. You see, he has faced a lot of trial. He has faced a lot of trouble. That's why the English people say experience is the best teacher. That's why English people say experience is the best teacher. He has fought because of the trouble he has going through. A lot of things he has You know, he passed through many trouble. You understand me? That also strengthening. So if you are passing through, through trouble, you are passing through many crises, you are passing through whatever, today I'm telling you, it's not going to end you. It's going to give you more wisdom. You understand me? It's teaching you more life. It's teaching you to be more vigilant. It's teaching you more, you to be more, to have more understanding of things around you. All right? So, to open your eyes Not your eyes alone. Your brain should be working properly. You see, you should be strong. Okay? <laughs> you should be able to maneuver. You should be able to dodge some things. When the enemy tó bá fẹ́ yọ sí mi lọ́nà kan kò ṣe pé Olúwa máa kọlù wọ́n lọ́nà méje. Gbogbo ìgbà kọ́ máa dúró kán lè kọlù ẹ́ tí Ọlọ́run máa fi kọlù wọ́n lọ́nà méje. Tó bá ti ní wọ́n bọ̀ báyìí wá kàn ṣe kí ìwọ náà dodge dodge do what? You Say to yourself, I dodge evil. <laughs> Mo dodge here. I dodge evil. Bolade. On evil now is hidden in the cave or some other place. If you attack your troop first, whoever hear about it we say, there has been slaughter among the troop who follow Absalom. Verse 10. Then even brave soldiers who only uh, verse 11 only so i advise you let all israel from them to Richard has nímírọ́ náà ń bọ̀. Yes, eh, verse fourteen. Only Absalom and all his men of Israel said, The advice of Ushad is not is, is better than that of Absalom. You see, because they are trying to do what? To divert him. They are trying to do what? To trick him. They are trying to do what? To deceive him so he can fail. Okay? The advice that the asylum gave was the perfect one. No. Now, it was the perfect one. But you know, the people around the asylum, the overtaker by fire by force, you know, they actually, because of the selfishness of their own, they want their koshishe. They tell him that, you know, the advice of the usha, Boya Arikideni, Arikit, is the one that is good though at this moment. Okay? It's better than that of the Atophel. For the Lord has determined to frustrated listen because the Lord has determined to frustrate the good advice of Atophel, in order to bring disaster to Absalom. Do you see? The Lord himself ó jẹ́ kí ó kọ ìmọ̀ tó dára sílẹ̀ ó sì ṣe nǹkan tí kò dára láti mú disaster to cause trouble on himself. okay ó gbàdúrà àdúrà tá a máa gbà nílé eléyìí gbogbo ẹnikẹ́ni tó ń ṣe tó fẹ́ kọ́ torí ẹ̀ you got to be careful alright gbogbo ẹni tó ṣàǹkọ́ mi láti jẹ́ kí n lè ṣìnà ó ti wà ní right wá kàn déédéé rí wọ́n kàn déédéé nà kàn mí sí ẹni so that you can you, you know you can be delayed you understand gbogbo ẹni tó ń kọ́ mi láti jẹ́ kí n lè ṣìnà those who are trying to divert me for me to be delayed for the battle and the war to conquer me for this evil to overpower me such people disappoint them father lord let their plan backfire in the name of the Father, the Son, and the Holy Spirit. Those who are trying to derail me, those who want to destroy me, those who are, I mean, who are deceiving me, for my glory to be shattered, for people to mock me, for me not to overcome. Father Lord, put all of them to shame. Father Lord, crack their brain. Father Lord, forfeit their efforts. In the name of the Father, the Son, and the Holy Spirit. So shall it be. Maybe you don't understand. Do you? Do you understand at all? Verse 14. You understand me? When you read from down, from that time, we started from verse 1, but 14 ni mo wà Okay? That's what ibi tí mo nílò gangan nìyẹn. Absalom and all the men of Israel said, the advice of Uchaz, Uchaz diarchy is better than that of Ahithophel. But the Lord has determined to frustrate the good advice of Ahithophel <laughs> in order to bring disaster to Absalom. Hmm. Ẹni fẹ́ kógun jà mí ó lọ jẹ́ kí disaster bá wọn bẹ́ẹ̀ ni you see ohun tó jẹ́ kí dáfídì kí dáfídì fi ṣe ogun àwọn ọ̀tá rẹ̀ òun náà ni àwọn àdúrà àti àwọn ọgbọ́n ṣẹ́rí gbogbo nǹkan tó wà níbí it take the grace of God okay hmm. ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀ náà no matter what torí jẹ́ ẹni tó máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí ò kì í ṣẹ̀ o ó ti yé bẹ́yẹn olódodo kan sí nínú ayé the almighty God is only one that is righteous. But the moment you commit sin by mistake or by the teeth of the enemy, or by the, you know, by the dribble of the, you know, enemy, because our enemy máa ń gbá they are, oh, oh, they, they, they love to score goal all the time. And their goal is just to favor them for you to fail. Okay? You know, to deceive you, to divert your attention to another place, for you to miss your target and goal. And that's what the enemy do most of the time. You know? and the people around him also people around you has times also got to do with your life if you are going to fail people around you will tell determine at time when you depend on them whatever they say to you if you just determine on what people say they are the one to tell you what to time to move the time they will give you peace they be the one the time you're going to have rest they be the one the time of your disaster they be the one they directing you so people around you also got a lot to do in your life You understand what I mean? So they not telling him even the good advice. They said no. People there say I àwọn protocols on no. We have to do it this way. For disaster to come purposely and deliberately, deliberately on us alone. O Lord, frustrate all the plans of the enemy against my life. Those who are planning to wage war against my life, Father, frustrate their efforts. Father, frustrate their efforts. Let their disaster fall upon them. Anytime they are planning to fight me, any plan, anytime they are planning to wage war against me, let that war face them in the name of Jesus Christ. Anytime the enemy is trying, hmm, oh God, anytime the enemy is trying, planning, I mean, pl playing and planning to face me with their battle, Let war face them. Let trouble face them. Those who always wage war against me, against my children, against my daughter, against my business, against my glory, my God and my Savior. Let battle face them. They battled the word they wanted to use to chase me, to bombard my life, to bombard my children, to bombard our nation. That battle shall face them in the mighty name of Jesus Christ. Oh Lord, let that battle face them in Jesus' name. I pray for the people that love me all over the world. I pray peace reign in your country. Peace reign in your surrounding. Peace reign in our life. Peace reign in where we do it. In the name of Jesus Christ, we shall hear the fruit of the Gentile. It shall be well with our spirit, soul, and body. So shall it be. In Jesus' name. Oh, do you understand? Let me read verse 14 here. Absalom àmì asálómù àti gbogbo ọkùnrin israẹli yìí israẹli sì wípé ìmọ̀ haúsá haúsá ara áríkì sàn ju ìmọ̀ atófèlè lọ nítorí olúwa fẹ́ láti yí ìmọ̀ rere yìí atófèlè po nítorí tí olúwa kì yóò lè mú ibi wá sórí yìí Absalomu ẹni pinnu láti fogun jà mí Olúwa jẹ́ kí ibi ńlá ṣubú tẹ̀ ẹni pinnu láti fi ogun jà mí ẹni pinnu ogun ìsí Absalomu is ready to pay Absalomu is ready to do whatever to anything èsì eléyìí jẹ́ ogun ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ó lè má jẹ́ ogun ẹ̀jẹ̀ ó lè jẹ́ ogun ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ó lè jẹ́ ogun orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ó lè jẹ́ ogun ilé sílé ó lè jẹ́ ogun ọ̀dẹ̀dẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ ó lè jẹ́ ogun àdúgbò sí àdúgbò ó lè jẹ́ ogun ọkọ sí aya ó lè jẹ́ ogun bàbá sí ọmọ ó lè jẹ́ ogun ìyá sí màmá sí bàbá ó lè jẹ́ ogun kógun ṣé ti yé ṣùgbọ́n ní náà ni pé ọlọ́run lọ́wọ́ sí i olúwa ní gbogbo ibi tí wọ́n bá ti ń pinnu ibi lórí mi wherever the enemy planning to wage war against me you are omnipresent omniscience o lord be ready there every time put whatever planning they have those evil put it upon them let the enemy eat their own flesh drink their own blood fight their own self be frustrated be put to shame in the name of the father the son and the holy spirit in the camp of the enemy. Let that be distressed. In Jesus' name. Amen. Ó máa gbàdúrà kan ká tó máa lọ. Ẹni dán wò lára mi. Make sure pé ní tó bá ní tàbá gbà ládùúrà yẹn. Ẹni bá dán ògùn ẹni bá pe ewé àti ipò àbí tó bá pe àlùjẹ̀nú pọ̀ lórí ọ̀rọ̀ mi. Ẹni bá dán ògùn lára mi. Olùjọ́ kú lójijì. Ẹni bá dán ògùn lára ọmọ mi. Ẹni sa ògùn sí mi. Olùjọ́ kú lójijì ẹni ṣàwọn sáwọn ọmọ mi tó ń ṣàwọn sí àwọn olólùfẹ́ mi tó ń ṣàwọn sí ọkọ mi olùdájọ́ kú lójijì gbogbo ẹni ṣàwọn sí mi olùdájọ́ kú lójijì ó tó àkókò báyìí olùdájọ́ kú lójijì gbogbo ẹni ṣàwọn sí mi àtọmọ mi olúwa tí mi ò ṣàwọn sí olùdájọ́ kú lójijì olùdájọ́ kú lójijì yorùbá mo fẹ́ fi gba ilé <laughs> if you don't know the meaning. Mm, I wish I could. Mm, mm, oh, and to say, Musimi, what is meaning of? Because some people are here also, they cannot speak my language, and I would love to interpret it to them. Those who are waiting, preparing concussion, Say concussion. Mm -hmm. No, ẹ̀mí mímọ́. Okay, any man or woman using evil spirits to fight me, let the evil fight them. Any man or woman that using evil spirit to fight me and my children, fighting me and my husband, fighting me and my wife, fighting me and my people. Oh Lord, let that evil fight them. Oh Lord, let evil fight them. Let evil be their portion. Oh Lord, let evil fight them. Oh Lord, let evil fight them. Oh Lord, let evil fight them. Oh Lord, let evil fight them. In Jesus' name we pray. That's the meaning. Gbogbo ẹni tó ń dán ògùn wò lára mi. Tó ń dán ògùn wò lára ọmọ mi. <laughs> Olúwa jẹ́ kí ẹ̀dá bẹ̀ kú lójijì. Mi ní ògùn kankan ju Ọlọ́run lọ. ọlọ́run tó dá gbogbo ògùn ọlọ́run tó dá gbogbo ènìyàn ẹni dọ́ọ̀gùn wò lára emi àtọmọ mi ó lọ kú lójijì ó kú lójijì kú lójijì gbogbo ẹni dọ́ọ̀gùn wò lára mi méṣù ọ̀pọ̀ ò wò lára èèyàn o <laughs> èmi ò lóògùn tí mo ń dánwò yàtọ̀ o bá ń dọ́ọ̀gùn wò ó tún gbàdúrà yẹn báyìí ẹni fi oògùn dantí mo bá because nígbà míì tó bá tí o bá ní agbára àwọn tó wà ń sọ̀rọ̀ àǹdí ìṣẹ́ wọ́n lè má strong bí ìwọ wọ́n lè má gbé iná tó gbé so tí wọ́n bá ń dán iṣẹ́ yẹn wò ó lè strike lára ẹnì kejì tí ò bá strike lára ìwọ ìwọ ìjọ àwa kò máa wò pé àwọn ah, tó ti ṣe bọ́n ṣe ṣe ẹni yẹn náà tó bá torí pé kò wà spiritual to the level you know ó lè ṣiṣẹ́ lára wọn tó lè ṣiṣẹ́ for some time á tún padà wá ó ti yé ìyẹn ẹ máa rí àwọn ẹlòmíràn gbà míì ẹ máa rí caesar ló máa ṣe up and down up and down you understand me gbogbo ẹni ń dá òògùn wò lára mi gbogbo ẹni fẹ́ máa fi òògùn dáńtí bá ṣe rú ẹni tó lòun máa fi oògùn àti agbára òkùnkùn da àwọn ọmọ mi láàmú àbí da ọkọ mi láàmú àbí da ìpè mi láàmú àbí da ilé mi láàmú àbídà àyíká mi láàmú mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ó kú lójijì ikú wọn má pẹ́ mọ́ gbogbo ẹni fi agbára àlùjọ̀nù tó ń fi agbára ìkà tó ń fi agbára ibi tó ń fi agbára òkùnkùn tó ń fi agbára ewé àti egbò tó ń fi agbára àlùjọ̀nù igi tó ń fi agbára àlùjọ̀nù omi tó ń fi agbára àlùjọ̀nù tí ipò òkú tó lọ́mọ bá fi máa bá èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi jà àbí ọkọ mi jà irú ẹ̀dá bẹ́ẹ̀ olùwàjọ ṣòfò láìpẹ́ olùwàfi ṣòfò láìpẹ́ láìpẹ́ olùwàjọ kú kú òjijì olùwàgbẹ̀mí rẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ olùwàgbẹ̀mí rẹ̀ ní kíákíá lórúkọ Jésù gbogbo ẹni fagbára òkùnkùn bá mi jà olùwàjọ ṣòfò ẹ̀mí ní wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ẹni bọ́mọ mi jà gbogbo ẹni bá ìpè mi jà gbogbo ẹni bá ògo mi jà lórúkọ Jésù Ọlọ́run o ẹlẹ́dàá o aṣẹ̀dá o ọlọ́run tá a pè ní tó pọ̀ nípa àti agbára òun la jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò ẹ̀mí láìpẹ́ láì jìnà ọ̀run ṣẹ́ lọ́rùn sọ̀rùn ọ̀run pa lórúkọ jésù ó lọ́ fi ṣòfò bẹ́ẹ̀ lórí kò yí padà jésù ló gbogbo ẹni tó lòun fẹ́ ríre mọ́ mi mọ́. gbogbo ẹni tó nẹnu síwájú ìyẹn mi kó máa gbẹnu sọ̀rọ̀ mi tí mi ò gbẹnu sọ̀rọ̀ rẹ̀ ẹni tí mi ò fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ba tiẹ̀ jẹ́ tó ń wí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láti máa fi ba tèmi jẹ́ ọlọ́run ba tiẹ̀ jẹ́ olúwa ba tiẹ̀ jẹ́ olúwa ba tiẹ̀ jẹ́ olúwa ba tiẹ̀ jẹ́ gbogbo ẹni wíjọ́ tó ń pè kiri láti ba tèmi jẹ́ láti ba tọmọ mi jẹ́ láti dí mi lọ́wọ́ láti dè mí olúwa mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ olúwa ba tiwọn jẹ́ lórúkọ jésù olúwa bà tiwọn jẹ́ lórúkọ jésù olúwa bà tiwọn jẹ́ lórúkọ jésù olúwa bà tiwọn jẹ́ lórúkọ jésù gbogbo ẹni fagbára ogun bá mi jà ẹni fagbára àlùjọ̀nù pàmò mi jà gbogbo ẹni fagbára ìkà bá mi jà ọlọ́run kọlù olúwa dìgbòlù olúwa kọlù olúwa dìgbòlù bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ọmọ ogun tí a ti gbẹ́dìde àti tí a ń sanwó fún láti máa bá mi jà Olúwa ta wọ́n lọ́fà ikú àgọ́ àwọn ọ̀tá mi dà Olúwa ta wọ́n lọ́fà ikú níbẹ̀ gbogbo ẹni jẹ́ ọ̀tá mi ẹni ṣọ̀tá ọmọ mi ẹni ṣọ̀tá ògo mi ẹni ṣọ̀tá àṣeyọrí mi Olúwa ta wọ́n lọ́fà ikú o Olúwa ta wọ́n lọ́fà ikú bẹ́ẹ̀ lórí kò ní padà so warn your people and warn yourself also don't do evil ṣé bí mo ṣe ń sọ pé kó ta wọ́n lọ́fà ikú yẹn wọ́n sálọ wọ́n sálọ so kẹlẹ̀ mọ̀ pé ìka máa ń present dáadáa sórí platform on the platform they present to e you mm, they know <laughs> mo mọ̀ pé ọ̀tá pọ̀ fún orí platform yìí ọ̀tá tó dẹ̀pọ̀ fún orí platform yẹn kì í ṣe platform gan lọ́tá wọn èmi gangan ni wọ́n rí àsẹ́nu mi and kò dẹ̀ matter mo fẹ́ sọ fún ẹ tó bá jẹ́ ọ̀tá mi ọlọ́run máa ṣọ̀tá ẹ̀ mm. mm gbogbo ọ̀tá mi àṣírí wọn olúwa má jẹ́ ó bò lórúkọ jésù gbogbo ọ̀tá ayé mi ọlọ́run jọ má jẹ́ káṣírí wọn bò lórúkọ jésù gbogbo ọ̀tá tó dìde ogun sáwọn ọmọ mi tó dìde ogun sí ògo mi sí ilé mi olúwa má jẹ́ káṣírí wọn bò olúwa jọ̀ọ́ o <laughs> bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa àmín. <clears throat> Thank you, Father. Thank you, King of Glory. Eternal Rock of Egypt. Alone I Thank you, Father. Thank you, Lord. Olúwa ẹ Bàbá àwọn ọ̀tá mi ẹ máa ṣàgbára nù gbogbo ọ̀tá ayé mi ọ̀tá tó dìde ogun sọmọ mi ọ̀tá tó dìde ogun sí ilé mi ọ̀tá tó dìde sógo mi ọ̀tá tó dìde ogun sí ètò ìnáwó mi ẹ máa ṣàgbára nù ẹ máa ṣàgbára nù ẹ máa ṣàgbára nù ẹ máa ṣàgbára nù don't forget be careful about your advisers okay a lot of people advising you They will tell you to leave the good one and to face bad one. be wise. Be gentle like a, like a dove and be wise like a snake. Okay? Hmm. Matofele. Hmm. You pray this one before we go now. We share grace. Every good thing that will favor me, I refuse to reject them. Every good thing that will favor me, I refuse to reject. I mean, I refuse to reject them. Every good thing that will favor my children, my children will not reject it. Every good thing that will favor me. <laughs> Because some good thing at times will not favor some particular people. And what will favor some people, they will reject what will favor them. I will refuse to reject what will favor me. Ah, oh Lord, I refuse to reject what will favor me. All things that will favor me, I, Bola Folashade, I will not reject you. Things that will favor my children, my children will not reject it. Pray to mo pray to, nìyàn bí n bá ṣe ṣe n bá pariwo n bá sọ jẹ́jẹ́ Ọlọ́run gbọ́ o hmm, pray oh, ohun tí ò ṣe mí mi ò ní kọ̀ lórúkọ Jésù ohun tó máa ṣe àwọn ọmọ mi ní oore tó máa ṣe wọ́n láǹfààní ọmọ mi ò ní kọ̀ lórúkọ Jésù ah ìwọ tó ṣàmì yẹn ohun tó máa ṣe ẹ́ lóore yẹn tó máa ṣe ẹ́ láǹfààní yẹn ò ní kọ̀ lórúkọ Jésù ohun tó máa ṣe mí lóore mi ò ní kọ̀ kò ní kọ̀ mí ah ohun tó máa ṣe ọmọ mi lóore ọmọ mi ò ní kọ̀ kò ní kọ̀ ọmọ mi ohun tí ó ṣe mí lóore kò ṣe kí wọ́n má kọ̀ nìkan kó náà má kọ̀ ẹ́ ohun tó máa ṣe mí lóore kò ní kọ̀ mí kò ní kọ̀ mọ̀ mí kò ní kọ̀ mí mi ò ní kọ̀ ohun tó máa ṣe mí àtọmọ àtọkọ lóore a ò ní kọ̀ kò ní kọ̀ wá lórúkọ Jésù ire ò ní kọ̀ wá a ò ní kọ̀ ire ire ò ní kọ̀ wá a ò ní kọ̀ ire ire ò ní kọ̀ wá a ò ní kọ̀ ire lórúkọ Jésù so shall it be hmm, in Jesus name amen. Mm. Thank you, Father. You know, there's something that the enemy saw in your life, and what those things they saw that made them to wage war against you. The best thing for you, advice is this: don't lose it. What the enemy see in your life that made them to wage war against you, they see you like a threat. Don't lose that. They said to David, you see, they said, you see, David, he has a. Um, he's a warrior. Mm? He never relents. No retreat, no surrender. Oh, Libalabo. You may think you will meet him here. He will be here for you. You understand me? He's always competent. Always stands. He's a soldier on his own. You know, he always go to, he always challenge war. You understand me? It's not those war we go to the battle war front by gun, but some war, you know. Some people who conquer war also. It's not those soldier who go to war alone. All right? If people, soldier ready to go to war, and there is no ammunition, there is no weapon, they can't go because they cannot go with the uniform and by the name alone, they have to go with weapon. You see? if you are a warrior if you conquer you conquer war you conquer demons you conquer enemies so it take a lot of a lot of a lot of things okay and that's why you see a lot of people who fight war they spend money they spend money at the end of everything i tell you they lose also most of the time some will die some will come back with a, a lot of mark they become a disabled you understand me so i respect those people who have conquered have overcome they call them overcomers you know thank you father i will not lose that thing i won't lose it don't lose guide. okay don't lose guide. don't do what don't lose guide. don't lose hope the uh, what the enemy are attacking, what they jealous, what they waging war against, don't lose it. I will not lose my throne. I will not lose my authority. I will not lose my power. I will not lose my strength. I will not lose my goodness. I refuse to lose. Loser, I'm not. My children are not loser. I will not marry a loser. My husband will not be a loser. My nation will not be a loser. Our leader will not be a loser. Our people will not be a loser. Our warrior will not be a loser. Our soldier will not lose. They will not perish again. The Lord will strengthen them. Peace of God now. In Jesus' name. Amen. Yes, Lord, thank you, Father, for today. We have listened to your word. We have prayed, Lord. The petition is before you now. The, all the letter, Father, Lord, please stamp all of them. Let us receive quickly. Bless us financially, materially, spiritually, academically, in all form. Bless us, Daddy. <laughs> Let the anointing of blessing be released upon us. Shake it up, Sintaya Baba. Magarabo Sotaya Baba Sikiteye. Maribobo Suntaya Bari Mayindala. Negerebobo Suntaya Baba. Nababa Sintaya Barika Sitiya. Nagabobo Sotaya Baba. Uluwe Shigoni. I can't thank you enough. Lord, we worship you. We give you praise and adoration. For those under my platform today that love me so dearly, that love me, that want me to progress, that love my children, I pray, Lord, for you, that Lord will make you exalt. You will exalt. You will exalt. <laughs> Yerika Papa Santa Yaba. Negede Bobo Sota Yaba. Those of you who are sick, the Lord will heal you. Those of you who are frustrated, the Lord will take away frustration. He will set your brain. Your brain, my brain, my children's brain will not be scattered, will not be tortured, will not be destroyed. In the name of the Father, and the Son, the Holy Spirit. Marika posotaya baba. Negelebo sotaya bariamaya. Nagadabo sokata yariabo. Negelebo sokaba. Mo gbàdúrà fún ìwọ. Sí ara mi tí ayé pọ́n lójú. Ìpọ́njú yẹn ọ̀run máa fòpin sí. Gbogbo àwọn tí a fi ẹgbàá ayé sí lọ́wọ́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 àwọn tí ara ń kan àwọn tó pàdánù ọlọ́run jọ gbogbo tó ti pàdánù ọlọ́run ta padà fún un ẹlẹ́dàá jẹ́ kí ayọ̀ kó padà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nílé tí ìbànújẹ́ ti wọ̀ ọlọ́run gbàkóso àwọn ènìyàn tó sọ pé kí àwọn ènìyàn máa dìde tó máa ṣà ń pè èrò pọ̀ <laughs> yàrá àbò sòtáyà bàbá mo gbàdúrà gbogbo ẹni tó sọ pé iṣẹ́ tí mo bá ṣe ò ní lérè gbogbo ohun tóun náà bá ṣe bá mi frustrate ayé ẹ̀ frustrate ríru ẹ̀ fọtírètì gbègbè fọtírètì ọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ ló màmá rí kò ní ìpadà thank you father we worship you lord all my well wishes all over the world all my followers those who are giving us good comment lord bless them those who want to put us down put them down so shall it be in jesus name amen.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 Amen. Amen. Amen. In Jesus' name, say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. You go finish your Thank you, Father. Bye for now. Love you guys.